I have a long list nípa yìí. Ọ̀nà ilé ìfowópamọ́ long list yẹn nítorí pé àsìkò ti lọ. Wọ́n máa kí kí Paraku yìí ọ̀fà ẹ̀rọ kátà wọlé Yorùbá. Afọláṣí Bọ́láwọlé Rahim mo á kí mo kí gbogbo orílẹ̀ Agége ìkànsù àwọn baálé orílẹ̀ Agége àti gbogbo olóyè Agége òbí gbogbo yìí o láì yọ̀kan kú òun ẹ̀ o mo á kí representative. OPU, Egypt, Comrade Olayiwaju, Afis, láti Egypt. Wọ́n á kí gbogbo all national executive council of Yorùbá people's congress wà lórí ìjọba mo kí gbogbo all member of national coordinating council wà lórí ìjọba wá kí àwọn ìbáṣẹ́ lọ.

orí Agége àti Agége ọlọ́run local government tí ọwọ́ náà ló ọdún ajé festival tí a ṣe lérò. Mo kí gbogbo members wa tó wà ní onídòwò mo lè kí gbogbo ọmọ ìlú gbogbo ọmọ ìlú orílẹ̀-èdè àti àwọn àlejò ọba abẹ́rẹ́ ìlú.